lẹ́yìn rẹ̀ làfà sọ pé wọ́n máa ń bọ́ hà sí lẹ́yìn lè àwọ̀ ẹ̀dá làbí yóò tẹ̀. wọ́n ní tí yẹn bá pa ẹran léyà rẹ̀ lálẹ́ àbó pa hádìó rẹ̀ lálẹ́ ẹran tó pa lálẹ́ yẹn kò tó yẹtẹ kó kò ní gbà ó kò ní gbà yìí kò sí lọ́wọ́ tó wa làmì yóò tẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé kò tó a tún sọ pé kọ́ pa mi ìdìbò rẹ̀ kí ló fà wọ́n nítorí pé alẹ́ kìí ṣe àsìkò pẹ́ran ọlọ́run ọba wa ní lèyẹ kúrò sọmọlọ ìfi ẹ̀yẹ́mí màlúmáàt nítorí kí wọ́n lè bá a máa dárúkọ ọlọ́run ọba láwọn ọjọ́ tá a àwọn ọjọ́ yẹ́wò jẹ́mu rẹ̀ lédè lárúbáwá àyíyá fẹ́ máa lo yẹ́wò ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀sán yàtọ̀ sí alẹ́. wọ́n lélẹ̀ ìtọ́ka sí pé àyíyámu màlúmáà òun náà ni yọ́mu làyí wọ̀yẹ̀wòmáàní bàdẹ́wò yọ̀wòmù náhàrí wọ̀yẹ̀wòmáàní bàdẹ́wò ọjọ́ léyà àtijọ́ méjì lẹ́yìn rẹ̀ àwọn ni wọ́n ń pè ní àyíyámu màlúmáà tọ kẹ́ni bá máa ṣe rántí ọlọ́run láwọn ọjọ́ tí a mọ̀ yìí àwọn ọjọ́ lọ́lọ́run sọ kìí sàn wò òru ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ pa ẹran wa lóru ilé jẹ́ ìjọba tábìlì ẹni tó bá pa ẹran lálẹ́ kò sí ìpẹ́ ẹran léyàwó tó bá sì pa hádìú lálẹ́ kò sí ìpa hádì àyàfi kó rí i pé ọ̀sán ló pa wọn ní ọ̀sán lọ́lọ́run sọ kìí sálẹ̀ nígbà tí gbàlérò pẹ̀lú òru tí wọ́n lọ gbọ́dọ̀ pẹran níbẹ̀ òun náà làkókò tó bẹ̀rẹ̀ láti ìgbà tí òòrùn bá ti wọ̀ títí tí ó fi di pé àlùfájàrí yọ títí tí ó fi di pé àlùfájàrí yọ tó bá dijọ́ kejì ọdún téèyàn bá pẹran lẹ́yìn ìgbà tá àlùfáàjàrí ti yọ kó tó di fóònù yọ kò tó tó burú mẹ níjọ́ kejì ọdún tí ọba pẹran lẹ́yìn ìgbà tá àlùfáàjàrí ti yọ kó tó di fóònù yọ kò burú ṣùgbọ́n níjọ́ ọdún gángan ọ gbọ́dọ̀ pẹran kó tó di pé òòrùn yọ ó gbéra òkè ẹ ti mọ̀ ẹ́ pé ìrun àyè àkókò àbúhà làá máa ń kiri lẹ́yìn tó òrùn bá ti yọ tó gbéra òkè láti tẹ̀ kí sọ̀lá tìlẹ̀ yìí ẹsìn lọ sí lẹ́yìn sọ̀lá tìlẹ̀ yìí láti pẹran ní ọjọ́ ọdún léyà tó bá wọn á jẹ́ pé ìjọ kejì ọdún léyà ni tó àbíjọ kẹta kò burú pé ká pẹran léyà wa ní kété tí yọ kó tó di pé òòrùn wọ̀ bó tilẹ̀ jẹ́ pé kó tó di pé òòrùn yọ bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáa jù oní kíkà ṣe sùúrù títí ó fi di àkókò ọ̀bọ̀hà tí ó fi di àkókò ọ̀bọ̀hà. ṣùgbọ́n ìta bá gan nípa pé tá a bá pẹran lálẹ́ igbe àti pẹran ẹran tá a pa yẹn kò lè dípò léyà kò lè dúró bíi léyà kò lè dúró bíi hẹ́dì tàbí ta kàábà fẹ́ni tí ń ṣe hajj. eléyẹn kò rí bẹ́ẹ̀. lódodo tó dáa jù òun náà ní kọjá yìí pé èèyàn ò dúró dìgbà tí òórùn pa ẹran ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí pé ẹ̀yìn ìgbà tó òórùn wọ̀ ní ọjọ́ ọdún bàbá àwọn ọjọ́ yòókù tí ó bá tó pa ẹran léyà rẹ̀ ẹ̀yìn ìgbà tó òórùn wọ̀ ló bẹ́ẹ̀ ẹran ìdí ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó ní lèyẹlkúrò sọmọ ìfi ẹ̀yẹ́ mi mẹ́lùmẹ́ wọ́n lè máa máa sì rántí orúkọ ọlọ́run ọba láwọn ọ̀sán èyí tá a mọ̀ kò túmọ̀ sí pé wọn ní sì rántí orúkọ rẹ̀ lóru lẹ́yìn ìgbà tó rùn bá ti wọ̀ wọ́n máa sì rántí orúkọ rẹ̀ torí kẹ́ ẹ mọ̀ pé àwọn ọjọ́ yẹn ẹ̀rìkì láì gbogbo orúkọ kan amadi allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd. sísè ìrántí orúkọ ọlọ́wọ́ báyìí yéésì kíláàsì sọ̀láàtì sọ́ọ̀tì ni ó ti bẹ̀rẹ̀ yéésì parí fi áwù láwọn ọjọ́ yìí kọ́dà sọ̀láàtì magreba àti ìṣáìnà á tún ṣèrántí orúkọ ọlọ́wọ́ bá ń bẹ̀. sòṣùgbọ́n ọlọ́run ọba wa sọ pé fi ayyamin kò sọ pé fi làyálì dákìlì ìbẹ̀rẹ̀ níṣẹ́ lọ́lọ́run ọba gbé láwọn ọ̀sán nítorí pé ọ̀sán ọ̀pọ̀ ju òru lọ torí ẹ̀ kò túmọ̀ sí pé wọ́n ní ṣèrántí rẹ̀ lóru bí ẹ̀ bá wa pẹran léyà rẹ̀ lóru àbọ̀ pẹran hádìó rẹ̀ lóru ọ̀nà ọ̀bọ̀ gbà eléyìí sì ní sáà mùsùlùmí ti tẹ́ lóru pé gbogbo àkókò nínú àwọn.